nínú rẹ, nínú pípẹ́ mẹ́gbèrò yẹn ọlọ́run lọ́fẹ́ lómi òun náà ni kábíyèsí tẹ́ máa wí o kọ́tọ́ ọlọ́run ọba nìkan ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ni la yusalu amma yaf'al wa ẹnìkan kì í bi ọlọ́run nípa ti ń ṣùgbọ́n wọn wa léèrè tàbá pẹ́ nìkan nínú wa ní kábíyèsí kábíọ́ kò sí ni pé kò sí nínú tí ọtọ́ sí wa pé kábíọ́ pé kí ló dé tó fi ṣe báyìí tá a máa sọ fún àwọn aṣíwájú nínú wa àṣìṣe ni nínú gbólóhùn ọlọ́run ọba nìkan la lè sọ̀rọ̀ ẹ̀fọ́ ṣùgbọ́n èèyàn gbogbo èèyàn náà wọ́n ń bi léèrè síwájú káyọ̀ tó darí òyìnbó wọ́n ń bi àwọn ọba náà òpin rẹ̀ kọ́pá àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò bi léèrè kí ló dé tẹ́ gbálẹ̀ bàbá mi pé ẹ lọ mú ẹ lọ pa ọ̀n kọjá lọ orí ìyàwó ìyàwó ọgbà orí ìyàwó dé pé ah bàbá yìí kà ní ọ ó sì gba ìyàwó mi pé àìbí ọba léèrè wọn pa ọsà ti béèrè àbí ò ti béèrè ó ti béèrè àmọ́ ò lè dán wò kọ́ àbí ọlọ́run léèrè pé ẹnu ẹ̀wọ̀ ń gbẹ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ bí ọlọ́run ọba léèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ẹni tá a bí léèrè ni wa gbàtà ìṣù ta yé òyìnbó ẹ mọ̀ pé wà á tọ́ ba ẹ̀ tùjọ́ lọ́mọ ẹsẹ̀ jọ́ ń kọ́ọ̀tù àbí bẹ́ẹ̀ kọ́ ni so òun ni kó ro tiẹ̀ wọn náà ro tiẹ̀ torí rẹ̀ gbólóhùn àwọn aṣíwájú ìsìláàmù kò ní kọ́ ọmọ pọ́n wọn lé ṣùgbọ́n àwọn gbólóhùn tó bá jẹ́ tọ́lọ́ má gbé fún yàn o gbólóhùn tó bá jẹ́ ìròyìn ọlọ́ọ̀ má sì ròyìn o torí pé ilé òjè káàdì sọ́kàn rẹ̀ ọjọ́ ti kíni èyí tó lálàáfíà ní òjè kí imáàní rẹ̀ ọlálàáfíà eléyìí ń bẹnu àṣìṣe táwọn èèyàn ń ṣe ní gbólóhùn àbí kí wọ́n máa èèyàn wípé ẹ̀yin lẹ ẹ̀yin náà lẹ lọ́rùn àwùjọ bíi lẹ́ ìròyìn tánu ìròyìn Allah àgbọ̀dọ̀ fi ròyìn èèyàn ọlọ́wọ́n ọba lọ́la yé ọlọ́wọ́n ọba lọ́lọ́run àgbọ̀dọ̀ fi ròyìn èèyàn ká má bàa nínú tí àkídàtu sàhíhà kó sínú òun náà ní ìgbàgbọ́ nínú àwọn màláíkà ọba ọlọ́run ọba ló dá àwọn màláíkà ọlọ́run á dá wọn látara àmálẹ̀ nítorí kó lè bá àwọn jọ́sìn fọlọ́ lọ́lọ́run sì dá wọn. ó wá nínú hadith sahih látọ̀dọ̀ Aisha radiyallahu anha wọ́n lánàá nabi sallallahu alaihi wasallam sọ pé khuliqatil malaikatu min nur wa khuliqal jannu min marij min nar wa khuliqa Adama mimma wusifa lakum ọlọ́wọ́ bá dáhùn màláíkà látara àmálẹ̀ ó sì dáhùn àlìjánu látara ẹ̀jọ̀ ná etí ò lè fi nú ọlọ́run sì dá ànábì Adam látara tó ti ròyìn fún yín ó dá látara àmà lọ́nà ti dá baba ńlá tiwa àmọ́ àwọn màláíkà àjẹsàmù nùránìyà àwọn ara ni tọ́lọ́wọ́ bá dá látara àmálẹ̀ àwọn ń rí wọn àwọn ò lè rí wọn nítorí olú ọrú màláìka òun náà ní kí màláìka wá láwòrán nǹkan míì tọ́lọ́ náà fún wọn lágbára tí wọ́n fi lè ya àwòrán ara wọn bí wọ́n bá ti ṣe fẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kí màláìka Jibril aleyhi salam ó mọ wọn bá nàbì sallallahu alayhi wasallam lọ́pọ̀lọpọ̀ ọgbà ní àwòrán Dihya al àwọ̀ tí màá gbé wánu wọ́n sọ bí dẹ́hìá lọ́wọ́ abá nàbí sallallahu alaihi wasallam wàrà màlẹ́kà jibril lọ́wọ́ abá nàbí sallallahu alaihi wasallam. nínú àyàrá màlẹ́kà nínú tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí al-aqidatu sahiha onígbọ́lọ̀ ń dáwọn màlẹ́kà lábìyẹ wọ́n níyẹ wọ́n níyẹ lápá ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé ìyẹ́ méjì lónìí ó sì ń bẹ nínú wọn ẹnjọ́ pé ó ní ju ìyá méjì lọ ọlọ́ni alhamdulillahi fatiri samawati wal ard jaacili malaikati rusula uli ajnihatin mathna wa thulatha wa ruba' yazidu fil khalqi ma yasha gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́ ọba ní í ṣe o ọba tó ṣe kó ń ló pilẹ̀ ṣẹ̀dá sánmà àtìlẹ̀ ọba tó ṣe àwọn màláìkà níranṣẹ́ rẹ̀ ó sì ṣe wọ́n ní abìyẹ́ ọ̀nbẹ nínú ẹni tó ní ìyá méjì méjì ìyẹn méjìlá pọ̀ tù ìyẹn méjìlá pọ̀ sí ó sì ń bẹ́ nu abìyẹ́ mẹ́ta mẹ́ta ó sì ń bẹ́ nu abìyẹ́ mẹ́rin mẹ́rin ọlọ́run a máa ṣàlékún ìyẹ́ yìí fẹ́ni tó bá fẹ́ nínú àwọn màláìka yìí torí ẹ̀ àwọn màláìka wọ́n níyẹ̀ bákan náà àwọn màláìka yìí nínú ìròyìn wọn onípẹ́ wọn máa ń tòsíwájú ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí ògiri ilé bó ti ṣe máa ń fẹ̀gbẹ́ tira wọn tọkàn ò ní yọ síwájú jù kan lọ bẹ́ẹ̀ ni sáfù àwọn màláíkà rí wọn ó tò sẹ́gbẹ́ ara wọn gẹ́gẹ́ bó ti ṣe máa dira wọn mú tọkùn ní yọjú kan lọ bẹ́ẹ̀ làwọn mọlẹka máa ń ṣe torí ìlànà Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe wá lójú kòkòrò wípé ká tò níbi sọláàtì wa gẹ́gẹ́ báwọn mọlẹka ṣe máa ń tò síwájú Ọlọ́run ọba wa kẹ́nìkan mọ yọkùn lọ síwájú nígbà tẹ́nìkan fà sẹ́yìn bẹ́ẹ̀ làwọn mọlẹka máa ń ṣe nínú sí àwọn màláíkà ọmọ nbẹ nù àwọn màláíkà ẹni tó ṣe pé ntọ́nà wọn bá fi sọ ọ náà nìkan máa lọ jíṣẹ́ iṣẹ́ tó ń fẹ́ fi rán tó ń fẹ́ fi ránṣẹ́ fáwọn ànábì òun gbogbo wa náà la máa màláíkà ti máa ṣe léyìí ọ náà ni màláíkà Jibril aleyhi salam Jibril àbí Jibra'il Jibril àbí Jibra'il méjèèjì Jibril náà ní jẹ́ bẹ́ẹ̀ màláìkà yìí òun ni ọ̀gá láàrin àwọn màláìkà òun ni ọ̀gá láàrin àwọn màláìkà iṣẹ́ tiẹ̀ tọ́lọ́wọ́ bá fún ṣe òun náà ní kọ́ máa wá jíṣẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́ bá fẹ́ fi rán sọ́fẹ́ fi ránṣẹ́ sáwọn ànábì rẹ̀ Jibrila yìí àwọn Yahud wọ́n mú lọ́tà nítorí wípé òun ló mú iṣẹ́ wá fanabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ń wò wípé ìgbà tánabi ìgbẹ̀yìn tí ó yọjú ńṣe lọ́yẹ kó túnjọ́ kan náà àwọn ọmọ israẹli bóòlù jibril àti wàá ṣàṣìṣe lọ́tẹ̀ yìí tó múṣẹ́ lọ fún muhammadu sallallahu alayhi wa sallam tó jẹ́ torí ẹ̀ wọ́n lọ ta àwọn ní jibril a'udhu billah lọ́lọ́run bá ṣe bá wọn wípé man kana aduwan lillahi wa malaikatihi wa rusulihi wa Jibrila wa Mikail fa inna Allaha aduwwun lil kafirin gbogbo ẹnikẹ́ni tó bá jọ́ta fọlọ́ tó tún jọ́ta fáwọn màláíkà Ọlọ́run tó jọ́ta fáwọn òjíṣẹ́ Ọlọ́run tó tún wá jọ́ta fún màláíkà Jibril tó jọ́ta fún màláíkà Mikail kólítọ̀ Ọlọ́run mọ̀ pé Ọlọ́run ọba ọ̀tá ló jẹ́ fún àwọn kèfèrí yẹnni pé tó bá fi lè mú màláíkà Jibril tó bá fi lè mú lọ́tà faqad kafar òun ti ti di kèfèrí eléyìí ni màláíkà Jibril aleyhi salam malayika kan tún bẹ nínú àwọn malayika tó yẹ kí gbogbo wọn mọ̀ wọn náà ni malayika mikael malayika mikael àbí mikael mikael àbí mikael eléyìí òun lọ́lọ́wọ́ bá fi sọ òjò rírọ̀ iṣẹ́ tiẹ̀ ó ní kó mójútó òjò rírọ̀ ibi tọ́lọ́wọ́ ti rọ̀ jù ibi tọ́lọ̀ ti ní rọ̀jò àwọn mẹlẹ́ka mi máa ń bẹ pẹ̀lú rẹ̀ tí wọ́n ràn án lọ́wọ́ wọ́n ti ẹ̀sùn òjò lọ síbi kan wọ́n tún fà kóńbì kan nínú sẹ́ẹ̀tì wọn nù àwọn ló ń mójútó rírọ̀ òjò ó sì láwọn ẹni tí ń ràn án lọ́wọ́ ṣùgbọ́n lọ́ga ẹnìkan wá sọ pé mo fẹ́ bá Jibrila nípàdé lálẹ́ yìí Mikael náà ó sì wà sáà kí dọ̀sọ̀ yìí à ń bẹ fóńtì kò sí fún ọ àwọn dìndìnrín tí ń parọ́ tanra wọn jẹ nìyẹn o ìwọ gẹ́gẹ́ bíi ta ni ó rí màláìka pé kìnnì ọmọ wa rẹ ó lè rí dámdàyà ìlú o àbí òye wa ó lè rí rọ́kọ̀yà ìlú àwọn àlìjánu tẹ̀ ń pè yẹn àwọn àlìjánu tẹ̀ ń pè ẹlòmíì tálìjánu yẹn bá yọ ó ti ń pè ó ti ń pè ó ti ń pè wọn ni kọ́ máa fa kọ́ máa fa kọ́ máa fa torí pé kìnnìyàn yọ sí nígbà tí nọ́mbà bá pé. sẹ́mi kó ń lò pé tọ́ba yọ sí kọ̀yẹ́ kọ́ba lójijì yàwá túlẹ̀ lọ́mọ <laughs> tó dé ọdẹ tìǹà lójú tiná lẹ́nu ní nkpọ́nà lójú ní nkpọ́nà lẹ́nu pé kójú má ribi bi gbogbo ara lògùn ibi báwo wọ́n ló pè àfàmára lọ́yẹ kọ́ ọ̀fà bí mára torí wọ́n ló pè yàwá túlẹ̀ ó sì wá pẹ̀lú kòbókò náà tìǹà tìǹà tá nìyẹn ohun èso ọmọ aná lásán bàbá aná tọ́ba bẹ̀rẹ̀ sí ni wọ́n á wá kòbókò ìbò nítorí wá ń kọ́ lójú rẹ̀ rí ìmẹ́nu àwọn màláìkà màláìkà tí ọlọ́wọ́n ọba tó fi àáfẹ́ atẹ́gùn sára àhó tó fi lé lọ́wọ́ òun náà ni màláìkà Israfil Israfil yìí òun ni màláìkà tí ó fi atẹ́gùn sí ara àwo tó bá fẹ́ atẹ́gùn àkọ́kọ́ gbogbo tí ń bẹ láyé ọ̀rọ̀ wọn dàrú ìyá sọ ọmọ rẹ̀ lẹ̀ aboyún obìnrin irunkun tó bá wà nù rẹ̀ àwọn ẹni tí òwe wú lórí òwe wú àwọn ọmọ kéékèèké gan òwe wú lórí gbogbo nǹkan dàrú àwọn ọmọ àwọn oríra láì mutí torí pé ìyá ọlọ́run ọba lè ìjọba ìdàrú kìí àmà yọ fẹ́ fèrè kejì gbogbo abẹnú pátó kù gbogbo abẹnú pátó kù illa man sha Allah àyàfà àwọn tó lọ́wọ́ bá bá ní wọn ò ní kú. فصعق من في السماء فصعق من في السماوات والأرض إلا ما شاء الله gbogbo àwọn tí ń bẹ ní sẹ́mà àtìlẹ̀ wọ́n kú àyàfi ntọ́nà wọn bá bá fẹ́ pé kọ́mọ́ kú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní talẹ́ ní ta ní nǹkan náà tí ò ní kú nígbà tó máa fan fèrè yìí tó máa fẹ́ atẹ́gùn sí wọ́n ní nínú wọn iná ní àwọn húrù húrù nàì àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ tọ́lọ̀ ń dá sínú àlùjánnà àwọn ò ní kú bákan náà wìlìdánù mukhalladun ọmọdé kéékèèké tí wọ́n máa ṣiṣẹ́ sin àwọn tó wà lálẹ́ jẹ́nà wọn ò ní kú àtàwọn míì tọ́lọ́ wọn bọ̀ kọ́ pé wọ́n kú àwọn nìkan ni ò ní kú wọ́n wá fẹ́ fèrè lẹ́ẹ̀kẹta gbà náà láwa dìde màlẹ́kà tí ó ṣe léyìn níta ni Israfil ó wà nínú hadith gbàdàbí dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní Allahumma rabba Jibrila. وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون أنا بدارك nínú àdìsí kan náà nínú àwọn mẹlẹ́kà tó ti yẹ ká mà tó kọ tó kọ wọn àwọn náà làwọn mẹlẹ́kà tí Ọlọ́run bá fi gbígbẹ̀mí sí lọ́wọ́ àwọn ni wọ́n gbẹ̀mí alààyè nígbà tásìkò kú wa bá tó orúkọ tiẹ̀ ni malakul maut malayika kú malayika kú ó ń lọ̀gá àmọ́ náà láwọn olùrànlọ́wọ́ nínú àwọn malayika ọlọ́run bá ní malakul maut sọ fún wa pé bá wa tó ti fi ọ̀rọ̀ yín lé lọ́wọ́ kó gbẹ̀mí yín gbà tí ọjọ́ kú yín bá pé gbẹ̀mí yín náà nígbà ọlọ́ni hatta idha jaa ahadakumul maut tawaffathu rusuluna wa hum la yufarritun lójú tí ó fi di pásíkò kú ẹnìkan nu yín pé tásìkò kú rẹ̀ bá pé àwọn òjíṣẹ́ wa wọ́n gbẹ̀mí rẹ̀ àwọn màláíkà àwọn màláíkà yóò sì ní lọ́yàn lára o ó sì mẹ́nu àwọn màláíkà tó tún ẹ ká mọ̀ àwọn màláíkà tó lọ́wọ́ bá fi ìṣọ́ wa lé lọ́wọ́ pé kí wọ́n máa ṣọ́ wa à ń bẹ lé ni àbá ń bẹ lórí ìrìn àjò asùn ni bàbá ń bẹ lójú fò àwọn pè ní almuakibat àwọn mẹlẹ́kà yìí àwọn ni wọ́n máa ṣọ́ wa ẹ bọ́lá sọ pé sawa'un minkum man asarra alqawla wa man jahara bihi wa man huwa mustakhfin billayli wa saribun binnahar lahu muakibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amri amrillah. àwọn màláíkà yìí wọ́n máa ṣọ́ wa níwájú wọ́n máa ṣọ́ wa lẹ́yìn àwa ń lé ní àbáwá lórí ìrìn àjò wọ́n máa ṣọ́ wa níbi àdánwò aburú kọ́mọ̀sí wa Ibn Abbas radiyallahu anhuma ó ní àwọn mu'aqibat àwọn náà làwọn màláíkà yahfazunahu min bayni yadayhi wa min khalfihi wọ́n máa ṣọ́ yẹn níwájú wọ́n máa ṣọ́ yẹn lẹ́yìn fa idha àwọn màlàíkà yọ yẹra àmọ́ tí ń tọ́lọ̀ pé òní ṣẹlẹ̀ síyàn bá ń bọ̀ àwọn màlàíkà yọ dáàbò bò yẹn àmì ìtọ́lọ̀ ọ yẹra kó lè bá ṣẹlẹ̀ eléyìí jẹ́ àwọn eléyìí. mujahid rahimahullah ó kò sí ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́wọ́n àyàfi kọjá pé màlàíkà kan bẹ pẹ̀lú ẹ̀ tí ó máa sọ nígbà tó bá sùn yóò sì máa sọ nígbà tó bá jí yóò sì máa sọ níbi aburú èèyàn àbí ibi aburú àlìjánu àbí níbi aburú àwọn ẹranko kẹranko kò sì sí nǹkan kan nínú aburú tó lè wá báyàn illa qala lahul malak àyàfi kí màláìka kó sọ fún nǹkan náà wípé kí nǹkan yẹn kó sọ́ra o àyàfi kí nǹkan yẹn kó sọ fún nǹkan yẹn pé kí nǹkan yẹn kó sọ́ra illa shay'un adhina Allahu fihi fayusiba àyàfi ntọ́lọ́ wọn bá ti kọ́ pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ sí náà ilé ìjọba tó ṣe jẹ́ mbẹ́. wọ́n bẹ̀ náà màláíkà àwọn ìjọ jẹ́ pé àwọn ni ó ṣe fìtínà fún kálukú nínú sàárè rẹ̀ àwọn ni ó ṣe àdáwò fún kálukú nínú sàárè rẹ̀ àdáwò yìí ó ní ìbéèrè tí wọ́n bí àwọn màláíkà yìí ni munkar àti nakir munkar àti nakir àti màkútùmọ̀ wọn nǹkan kan náà ni pípé wọn ló yàtọ̀ munkar ìtumọ̀ rẹ̀ náà ni nakir nakir ìtumọ̀ rẹ̀ náà ni munkar ẹni tá a mọ̀ ẹni tá a mọ̀ so eléyìí a tún gbàgbọ́ bẹ́ẹ̀ nínú àwọn màláíkà náà ni khazanatul janna àwọn ẹ̀ṣọ́ lẹ́nu àlùjánnà àwọn ẹ̀ṣọ́ lẹ́nu àlìjáná yìí wọ́n pọ̀ jọjọ ṣùgbọ́n ẹni tó jẹ́ aṣíwájú wọn nínú àmàlẹ́kà orúkọ rẹ̀ ń jẹ́ Ridwan bákan náà nínú àwọn àmàlẹ́kà náà ni khazanatun nar àwọn ẹ̀ṣọ́ lẹ́nu náà àwọn náà ni az-zabaniyah wọn bá sọ nínú suratul alaq àwọn náà ẹni tó jẹ́ aṣíwájú fún wa òun ni Máàlíkù wanadaw ya maliku liyaqdi alayna rabbuka qala innakum makithun ó pè pé pété ọwọ́ màláíkà maliku báni sọ fún olúwa ẹlẹ́dàá rẹ̀ kọ́pá àrùn kọ́pá àrùn rẹ̀ tó inú rẹ̀ lẹ́ẹ̀ma bẹ́ẹ̀ o ẹ̀ ní kúmbẹ̀sì níyì ọlọ́mọṣẹ́wà lọ́mọ àná nínú àwọn màláíkà náà ni màláíkà tí wọ́n máa mójútó àtọ̀ ọkùnrin tó bá ti lè wọnú àpò òbí obìnrin torí wọn nù hadith tó fẹsẹ̀ lẹ̀ ipe nígbà tí àtọ̀ bá ti dénú àpò bí obìnrin màlẹ́kọ̀ àmà béèrè lọ́dọ̀ ọlọ́run pé òun máa rí àtọ̀ ṣé ni àbẹ́ẹ̀ ní ṣẹ̀dá látara rẹ̀ tọ́lọ̀ bá wọ́n látara rẹ̀ àtijọ́ ni màlẹ́kọ̀ àwọn ti máa sọ. bákan náà ibn Mas'ud radiyallahu anhu pé ọlọ́run á sì pa aláṣẹ pẹ̀lú gbólóhùn mẹ́rin bí kátìbì rizqihi wa ajalihi wa amalihi wa shaqiyyin aw sa'id kọlọ kó arzikì rẹ lẹ ìyọjọ tí ó lò láyé iṣẹ́ tí ó gbélé ayé ṣe sólórí ayé àbólórí ibú màlíkà wà tó ìpèsè tiẹ̀ nu wọ́n ti kọ́ ọ lẹ̀ wọ́n ò sì ṣe bọ́ọ̀nù wọ́n ò ṣe bọ́ọ̀nù ní ìwọ̀n fún wọn ní bọ́ọ̀nù gbẹdàkùn tọ́lọ̀ ní ọkọ̀ kéré fi kún

àwọn mọ̀lẹ́kà yìí ń kọ́sẹ́ wa wọn ò sì ṣe bọ̀ nù kiraman katibin ya'lamuna ma taf'alun àwọn alápàlẹ́ ni wọn kò sí tá a sọ tó lè bọ́ ọmọ wọn lọ́wọ́ kí la lè fi wọn jọ nígbà tí nǹkan kan ò lè bọ́ wọn lọ́wọ́ àfi bíi téèpù tí wọn mú náà lọ́ máa ń dì tí kásẹ̀tì rẹ̀ sì tán bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kà yìí wọ́n gbogbo ń nínú àwọn náà ni hamalatul arsh àwọn tí wọ́n gbé àga ọlọ́ọ̀lọ́wọ́ bá rò ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية apákan nínú àwọn afọ́n tafsir àwọn gbọ́ yé pé nígbà tó sọ pé yawma idhin péńjọ gbẹ̀ndà àlùkìyàmà nù a jẹ́ pé àwọn ẹni tó gbàgbọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba rù kó tó dijọ́ gbẹ̀ndà àlùkìyàmà bóyá wọn ò tó mẹ́jọ àbí wọn ju mẹ́jọ lọ. tẹ̀légbà tó lọ sọ pé àwọn tí ó rù àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba lọ́jọ́ gbẹ̀ndà àlùkìyàmà àwọn mẹ́jọ ni wọn ajẹ́ pé bóyá kó tó dijọ́ gbé ndàlù kìyàmù wọn ò tó mẹ́jọ àbí wọn ju mẹ́jọ lọ Allahu alam ọ̀ràn yẹn ni kí á ní ìgbàgbọ́ sáwọn màláíkà ọ̀ràn yẹn sì ni ká nífẹ̀ẹ́ wọn ọ̀ràn yẹn ni ká nígbàgbọ́ sí wọn ọ̀ràn yẹn sì ni ká nífẹ̀ẹ́ wọn aqidatu sahiha mi àwọn ìtọ́lọ̀ ń dákọ́ nu wọn ká mú kọ́ wọn kọjá pé tí wọ́n bá pè wọn àmọ̀ pé ọ̀rọ̀ màláíkà ni wọ́n ń ká sì fẹ́ràn wọn torí pé tí wọ́n bá fẹ́ràn tọ́lọ̀ fẹ́ràn kò síbòsí lè sọ pé o ní àkídà sàhíhà kásìmọ̀ ìgbà àmàlẹ́kà ẹ̀wọ̀n oníṣẹ́ méjì ju kún sí lọ́nà àfọ̀mọ́ni wọ́n ń ṣe fọ́lọ̀ òru àtọ̀sán tiwọn àfọ̀mọ́ni ọ̀nbẹ́nu ẹni tó pé ìdúró náà lọ́wọ́ àti títí òfin tíjọ́ gbẹ̀ndà òkè àrùn ọ̀nbẹ́nu ẹni tó ṣe pé rúkú ọ̀nbẹ́nu ẹni tó forí kalẹ̀ wọn ò sì ní nǹkan méjì tí wọ́n ṣe ju ìṣàfọ̀mọ́ fọ́lọ̀ lọ. a sì pé ní Baitul Ma'mur ilé kan tó wà ní sẹ́mà tó dàbí Kàábà nílẹ̀ Egbem lọ́nà na màláìka ló máa ń wọbẹ̀ lójoojúmọ́ àwọn tó bá sì ti wọbẹ òní wọbẹ̀ má dijọ́ seventy thousand làwọn tí ń wọbẹ lójoojúmọ́ tó bá sì tó bá jáde ẹlòmíì ní wọbẹ àwọn ní má torí ma ya'lamu junuda sẹ́wọ̀n pé nọ́mbà yẹn ó ti háì lọ́nà ọdún kan láti dọ́tọ́ lọ́n ti wá dá màláìka ńkọ́ eléyìí túmọ̀ sí pé sí ọ̀rẹ́ ìwé èèyàn tó lónìí sí lọ tá ló ṣe ó rí ara rẹ̀ ó ń tara rẹ̀ jẹ lásán àwọn màláìka ò ní sẹ́mi lẹ́yìn náà bí màláìka sí wọn ṣe ọlọ́wọ́ bá tó yun wọn ò lé nǹkan kan kún nínú ọlọ́ọ̀lọ́ bí wọn bá sì yarí wọn ò dín nǹkan kan kún nínú ọlọ́ọ̀lọ́ torí pé ọlọ́ọ̀ nì kìí ṣèyàn kò ní tara ẹ̀dá tó dá dẹni tó ní àgbéga kan tí ò ti ní tẹ́lẹ̀ kó tó dẹ́dà gẹ́gẹ́ bí àìsè tiẹ̀ má àwọn ẹ̀dá rẹ̀ kò ti ṣẹlẹ̀ dín kankan kù nínú ọlá rẹ̀ nítorí pé òní al-Ghaniyyu ghinan mutlaqa olọba lọ́rọ̀ tí ò lókun ní gbogbo ọ̀nà kọ́nà bákan náà kábàá àwọn màláíkà yìí báyìí. òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní wọn o ẹ̀dá wọn sì tóbi ẹ̀dá tọ́lọ̀ ń dá màláìka ó tóbi púpọ̀ wọn làwọn láǹfààní àti rí màláìka Jibril ó sì bo gbogbo ọ̀kan nínú ẹ̀ méjèèjì tánà bọlọ lórí bọ́ọ̀lù ṣe dáa ọ̀kan nínú ẹ̀ méjèèjì wọn làwọn rí ó na ìyẹ́ rẹ̀ nínú sánmà nípa asẹ́kẹ̀ tó fẹ́ fi ránṣẹ́ sáyé gbogbo mọ̀lẹ́kà wọn dákú ọ̀dọ́ ọ̀dọ́ ni. kó lè bá a mọ̀ pé ọlọ́run ọba wa tóbi ọlọ́run ọba ń sọ̀rọ̀ gbogbo wọn dákú kò sì sí ọ̀kan nu wọn tí ò lè gbé orí sókè títí tọ́lọ́run kò fi sọ̀rọ̀ tán ọ̀rọ̀ ọlọ́run ọba ọmọ wa wọlé sí wọn lára àfi gẹ́gẹ́ bíi sẹkẹsẹkẹ irin sẹkẹsẹkẹ tá n fa kọjá lórí àpáta ẹ ojú sọ máa dún kárán bẹ́ẹ̀ làwọn náà máa wọlé sí àwọn mọlẹkà lára nígbà tó lọ́wọ́ bá parí ọ̀rọ̀ ẹni tí gbórí sókè nu wọn ni mọlẹkà gbogbo àti wọn kọjá mọlẹkà kan béèrè pé máa kí ló Ẹlẹ́dàá wa sọ wọn dòdò lọ sọ sí wọn ò tó sìn o bẹ́ẹ̀ ṣe lágbára tó wọn ò tó sìn o wọn ò tó sìn ọlọ́wọ́ ọba nìkan ló tó sìn torí ẹ al-aqidatu sahiha ọ gbọ́dọ̀ gbé ìjọsìn rẹ lọ bá màláíkà ṣùgbọ́n tá a láàmú gbé ìjọsìn wa lọ bá Allahu Rabbul Alamin ká ní ìgbàgbọ́ sáwọn tírà Ọlọ́run àwọn tírà tó lọ́wọ́ sọ kalẹ̀ Ọlọ́run bá sọ wọn kalẹ̀ ni nítorí kọ́mi èèyàn kó lè bá àtàrà àwọn ọmọ kíni wọ ọlọ́n kó lè bá a máa pé ìwọ yìí kó lè bá àtàrà àwọn ọmọ kíni ọlọ́n ṣe lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà tó bá ti pé wọ ọlọ́n nítorí kọ́kàn tiẹ̀ náà ò lè balẹ̀ sí pé gbogbo tó ń ṣe ní ìjọjẹ́ ìwọ ọlọ́n kò gbé ọlọ́run ọbọ̀ sùn lẹ́sàn-án torí ẹ̀ àwọn tíra yìí ọlọ́run wọn kalẹ̀ fáwọn ìránṣẹ́ rẹ̀ nínú àwọn èèyàn kò sì sàdédé fi wọn ránṣẹ́ bẹ́ẹ̀ àfi gbọ́wọ́ ránṣẹ́ rẹ̀ nínú àwọn màláíkà ìránṣẹ́ tó jẹ́ oní òmùsẹ ọlọ́wọ́n bá wá bá ìránṣẹ́ tó èèyàn iṣẹ́ tí wọ́n sì mú wáyé ó ń bẹ nínú ìtọ́lọ́wọ́n bá dárúkọ wọn fún wa ó sì ń bẹ nínú ìtọ́lọ́wọ́n bá wa. àwọn tíra tó lọ́wọ́ bá dárúkọ wọn fún wa wọ́n jẹ́ mẹ́rin sí márùn àwọn náà ni at-Tawrah tọ́lọ̀nfà nàbì Musa aleyhi salam al-Injil tọ́lọ̀nfà nàbì Isa aleyhi salam az-Zabur tọ́lọ̀nfà nàbì Dawud aleyhi salam suhufu Ibrahim tọ́lọ̀nfà nàbì Ibrahim sẹ́fúfù musa tọ́lọ̀ nfa nàbì musa tó bá jẹ́ wẹ́mí tó yàtọ̀ sí at-Tawrah lẹ́yìn rẹ̀ ní al-Qur'an eléyìí tọ́lọ̀ nfa nàbì muhammad sallallahu alayhi wa sallam àwọn tíra yìí ọ̀ràn yẹn ni ká gbọ́ àwọn gbọ́pọ́dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti wá ká gbàgbọ́ pé gbogbo wọn àtọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ti wá ó sì sọ wọn kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ nínú àwọn èèyàn ó sọ wọn kalẹ̀ pẹ̀lú òdodo àti ìmànà agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti wá ó sì sọ wọn kalẹ̀ pẹ̀lú òdodo ìmànà ni wọ́n sì mú wá ẹlẹ́kejì agbọ́dọ̀ gbàgbọ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni wọ́n kì í sọ̀rọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ àti pé Ọlọ́run ọba sọ wọ́n lọ́rọ̀ ní pàápàá sísọ lọ́rọ̀ ni gẹ́gẹ́ bó ṣe wu Ọlọ́run gba ọ̀nà tó wu Ọlọ́run ó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ yìí eléyìí tó ṣe wípé wọ́n gbọ́ gba ẹ̀yìn gàgá láì jẹ́ pé nìkan ló àmọ́ gbọ́ tààrà látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn gàgá ó sì ń bẹ nínú àwọn ọ̀rọ̀ yìí èyí tó ṣe wípé wọ́n gbọ́ gba ọwọ́ màlẹ́kà tí wọ́n fi rán. màláíkà lọ kọ́kọ́ gbọ́ kó tó wá jíṣẹ́ rẹ̀ yẹ́n bọ́lá sọ pé wa ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijabin aw yursila rasulan fa yuhyi bi idnihi ma yasha innahu hakim ọlọ́ni kò tọ́ pé kọ́lọ́ wọn ọba sọ̀rọ̀ pé kọ́lọ́ wọn kọ́ bá sọ̀rọ̀ ẹ̀yà àfigbẹ̀yìn gàgà àbí kọ́ rán òjíṣẹ́ kan sí i lójíṣẹ́ tó ṣe é pé yóò jíṣẹ́ ọlọ́run ọba fún onítọ̀hún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. dájúdájú ọlọ́run ọba ńlọba tó ga tí nǹkan kan ọ̀gá tó ńlọba ọlọ́gbọ́n tọ́gbọ́n rẹ̀ sì dópin ọlọ́ni wa kallama Allahu Musa taklima. torí di eléyìí eléyìí ń bẹ nínú gbàgbọ́ táàní sáwọn tìrọ lọ nínú gbàgbọ́ táàtú ní sí wọn ó náà nìkan ní gbàgbọ́ sí gbogbo òfin táwọn tìrọ yìí mú wa nínú rẹ̀ ó náà tún nìkan ní gbàgbọ́ pé apá kan nínú tó wà nínú àwọn tìrọ yìí ìjẹ́rìí òdodo ni fún nǹkan mi tó wá nínú rẹ̀ tíra kan jẹ́rìí òdodo fún tíra mi torí tíra tó síwájú ti sọ pé tíra tí ó tẹ̀lé ń bọ̀ ó sì dé lódodo ajẹ́ pé dídé rẹ̀ ńkọ́ ìjẹ́rìí òdodo ni fún tíra tó ti ṣáájú rẹ̀ káàsì tún gbàgbọ́ ike ń bẹ nínú àwọn òfin tó ti wá nínú tíra tó síwájú wípé tíra tó gbẹ̀yìn ó máa òfin tó síwájú tíra tó gbẹ̀yìn máa parẹ́ gẹ́gẹ́ bá a ṣe mà pọ́pọ̀ nínú òfin tó wà nínú ìgbésí ayé baba ńlá wa Adam aleyhi salam tó fi àwọn ànábì tó dé lẹ́yìn tó parẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nínú òfin ti Musa àwọn nǹkan kan parẹ́ nínú òfin ti Isa torí ẹ̀ kí wọ́n á nìkan bàbàrà kí nìkan ìyàlẹ́nu pípò òfin tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ti pa gbogbo ètò síwájú rẹ̀ rẹ̀ bóò ló ṣe tọ́ síwájú ànábì tí ò wá bá mu lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tá ànábì sallallahu alayhi wa sallam dé bákan náà ìgbàgbọ́ táwọn á nì sáwọn àtìrà yìí o oríṣi méjì ni o ijmalan wa á ní ìgbàgbọ́ sí àwọn àtìrà tó síwájú ní ìgbàgbọ́ èyí tó ṣe pé yọ wà lódindi a sì tún á ní ìgbàgbọ́ sí wọn ní ìgbàgbọ́ eléyìí tó wà lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ eléyìí tó jó dindi olóyìn ká gbà pọ́ lọ sọ àwọn tírà kan tí wọ́n ń jẹ́ àwọn orúkọ yìí atawura al-injil sohofu ibrahim sohofu musa al-qur'an ní ìgbàgbọ́ sáwọn tírà yìí pẹ̀lú orúkọ wọn ṣùgbọ́n tafsila ìgbàgbọ́ ìfọ́síwẹ́wẹ́ eléyọ̀ jẹ́ ti alukur'an bí gbogbo tó wá nù alukur'an á tẹ̀lé á sì máa fi ṣe wà wò ìtọ́lọ̀ ní ká má ṣe á jìnà sí á sì sọ̀ra mbẹ́ nítorí pé alukur'an tọ́lọ̀ ń fa anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ń fẹ́ ipe ká máa fi ṣe wà wò ká sì jìnà sí gbogbo tó lọ́wọ́ bọ̀ fẹ́ ipe ká ṣe nínú rẹ̀. ètò túmọ̀ sí pé agbà kan jẹ́ àtẹwúrọ̀ ṣùgbọ́n agbà pé ń bẹ lọ́wọ́ wọn yìí ní jẹ́ àtẹwúrọ̀ ń sọ kalẹ̀ ó ṣeé ṣe kọ́jọ́ pé nǹkan kan nù rẹ̀ tó súnmọ́ kó ṣe dọ́gba pẹ̀lú ń sọ kalẹ̀ a sì mà dájú pé nǹkan bẹ́ẹ̀ nù rẹ̀ tọ́jú a sì mà dájú pé àwọn kankan bẹ́ẹ̀ nù rẹ̀ rẹ̀ ọ̀nà mẹ́ta náà ni iná ni àwì nípa ìnjílá iná látún sọ nípa az-Zabur tí sófù Ibrahim náà ń bẹ Musa irú tá a wí iná láwì nípa rẹ̀ pé ọ̀nà mẹ́ta náà ni wọ́n pín sí a rí nínú wọn nítọ́jẹ́ pé òdodo ni á sì rí nínú wọn nítọ́jẹ́ pé irọ́ ni á sì rí nínú wọn tó ṣe kó kọjú tí gbogbo ọjọ́ ọ̀rọ̀ lọ yàtọ̀ sí lẹ́yìn ẹ mọ̀ pé tùmọ̀ làwọn ń gbé ká òríjìnà ń gambo lọ́wọ́ ìtumọ̀ òsì lè dò òríjìnà gbogbo wa láti mi léyìí bẹ́ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ o torí ẹ̀ kò sáàyè pé kó agbé Tòrátà wa kó máa fi sẹ́rí o kò sáàyè pé gbé Ìnjílà wa kó máa ká pé lọ wọ ẹsẹ̀ kan orí kan pé kíni àbí tó bá ń pín ọ̀fẹ́ kà láti fi hàn bí nǹkan táwọn èèyàn wọn yẹn ń ṣe báwọn gan ṣe ronú nípa tí wọ́n ń ṣe tí ìmánì tiẹ̀ tí ó fi lékún sí i nínú eŋti al-aqidatu sahiha tó tún kó sínú nígbà tá a bá ní ìgbàgbọ́ nípa àwọn tíra yìí òun náà ni wípé ká má ṣe lérò nígbà tá à ń ka àlàyé ìtumọ̀ al-Qur'an ètò ọkọ̀ lédè míì bóyá Yorùbá wọn kọ́ ni bóyá òyìnbó ni wọ́n kọ́ ni bóyá haúsá ni wọ́n kọ́ ni ọ̀gbọ́dọ̀ lérò pé alukurani ló ń ka yẹn o nítorí pé wọ́n á pé alukurani ló máa ń kà ìwọ náà ti mọ̀ pé alukurani tó lọ́n sọ̀kalẹ̀ fanabi Muhammad sallallahu alayhi wa sallam èdè Lárúbáwá lọ́lọ́run ọba fi sọ̀kalẹ̀ kìí ṣèdè Yorùbá èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ̀kalẹ̀ kìí ṣèdè òyìnbó torí èyí tó ń yẹn ó yẹ kó mọ̀ ń àlàyé ìtumọ̀ àwọn àyà alukurani mọ̀ ń àwọn àlàyé ìtumọ̀ àyà alukur'an bó sì máa wí nù kéésì pé mò ń kí alukur'an ó kí alukur'an ìtumọ̀ ló ń kà kéésì ṣe ìtumọ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ yìí pé tọ́ ọba ti ka ọ wàá gba ládàá wàá gba ládàá mẹ́wàá lórí aráàfi kọ̀ọ̀kan kéésì ìtumọ̀ ni wọ́n ń sọ nínú al-aqidatu sahiha ètò ní í ṣe pẹ̀lú alukur'an tí í ṣe ọ̀kan nínú àwọn tíra tó lọ́wọ́ bá sọ ní tírà tó ti pa gbogbo àwọn ètò síwájú rẹ̀ rẹ́ òun náà ní kó sọ́ra fún sísọ alukur'ani dìwé dán nbẹ nù àlà àkídàtu sàhíhà ọ gbọ́dọ̀ sọ alukur'ani dìwé dán ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó yẹ kó ń fa alukur'ani pè dán wọ́n mú ayé alukur'ani wọ́n hàn wọ́n hàn sára pépà wọ́n ní wọ́n lọ jó ná papọ̀ mọ́ orí alábàáhùn sọ ń alukur'ani pè dán nìyẹn eléyìí ọ̀tọ̀ náà bákan náà mọ́sọ̀ alukur'ani ìdìwé ìyàwó tẹ́ wàá di kọ́kọ́rọ́ tẹ́ di máàrin kanú alukur'ani tẹ́ wàá di mú wọ́n gbá bẹ́ẹ̀ mú kẹ́mi wọ́n gbá bí mú tó bá ti pé lágbájá lọ́ba jí owó alukur'ani yìí yí sọ̀tún wọn àlọ́ alukur'ani yìí sọ̀tún bí ẹ bá sọ ọmọ yìí má alukur'ani ọba máa yí ajẹ́pọ̀ ni ọ̀dà tó bá kó lójú owó ọgbọ́n lẹ́yìn ọba dúró ń wí òwí nǹkan kan òpùrọ́ ni ọ̀ kò sínú pa àgbàgbọ́ káwa sọ dìwé dán kẹ́ ẹ bọ́ pọ̀lọpọ̀ ti ṣe ń ṣe kárántì pé kú ń bẹ o kárántì pọ́lọ́ ọ̀bọ gbé wa dìde o kárántì pé àlùjánnà ṣe ń bẹ o kásìnà ti pé náà ń bẹ. bákan náà kò sí nínú pa àgbà alukurani gbọ́ káwa sọ gbogbo ayé alukurani ká sọ di ẹsẹ̀ orin táàmù àwọn afi dáwákà táàmù afi dáwákà táàmù atara wa jẹ làkọ́dé já ọkùnrin láàfi kí ni jẹ́ so eléyìí báyìí kò sínú tọ́tọ́ náà kò sì sínú ká Al-Qur'ani gbọ́ ike ká sọ di nǹkan ẹ̀fẹ̀ ká sọ di nǹkan àwàdà ká máa fa Al-Qur'ani ká máa fi ṣeré bí ẹni tó fẹ́ sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ti fẹ́ sọ yóò máa wá mú àwọn àyà Al-Qur'ani yóò máa kíbọnú rẹ̀ tó bá ń sọ èdè lárúbáwá tó bá ń sọ èdè lárúbáwá níṣẹ́ travel láti bí ẹ lọ sí Èkó ọ̀hán ni ẹ yá akhi laqad laqina fi safarina hadha nasaba ẹ ẹ mọ̀ pé ayé alukurani ló ń fi ṣeré yẹn so gbogbo nǹkan yẹn máa ṣe bẹ́ẹ̀ because ẹ níye ṣe báwọn títí tẹ́ fi di pé alukurani gan ní tùmọ̀ lọ́dọ̀ yín mọ́ àbẹ́ni tí wọ́n ní ọ̀hán alukurani dáadáa kódà yìí háyì kọjá sísọ sọ wá tọ́ wípé kọ́ máa ké ní kọrí kọ̀dí láti fi sàmì bóun ti ṣe ha tó dúró lọ́wọ́ tó kọ́tọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kúfùrù ni torí pé kò sí nǹkan kan tó yàtọ̀ láàrin ìṣesí rẹ àtẹni tó ń han alukurani náà ní kọrí nkọ̀dì ìgbé torí kí nákàlí yẹn ó lè jẹ́ torí níta ṣètánì ni wọ́n ṣe nu wọ́n wá bẹ̀rẹ̀ látẹ̀yìn wọ́n máa hàn bọ̀ ẹni tó ń béèrè bí ẹni níbi báwo ó níbi ìgbà tó lọ́wọ́ máa sọ pé alhamdulilayi rabbil alamin wọ́n parí sí ghayril maghdubi alayhim wala ddallin kọ́ wá bẹ̀rẹ̀ sí kékeré. الضالين ولا غير أه. أعوذ بالله sani kẹsì wà tí sẹbi wọn di dáadáa wọn ṣe bẹ́ẹ̀ torí pé kí híhá alukur'an a'udhu billahi minash shaitani rajim eléyìí sínú pọ gba alukur'an gbọ wọn fọ alukur'an ṣeré nìyẹn bákan náà kò sì sínú pọ gba alukur'an gbọ kéésù alukur'an di ti ń ṣàlàyé àdúgbò yín ọdà kọ àdúgbò yín ọdà kọ lágbájá kò sínú pọ gba alukur'an gbọ kò sínú kọ gbà kúránì kọ ká máa ké ká ká máa gbé ká láti ké fáwọn òkú òkú tó kú pé sódìdí àkúránì lẹ́fẹ́ ni àbí yàsín a'udhu billahi minash shaitani rajim wọ́n ti wá gbogbo odidi àkúránì lẹ́fẹ́ five thousand ni ẹ̀wọ̀n kan mẹ́fà five thousand péré ó ní ibi èlò lọ́yẹ ká máa gbà <laughs> ipe ẹtì ẹ̀ ṣe mọ sàǹfààní nínú tẹ̀ ń sọ ipe five thousand kéré àbí síbi èlò ní ká máa gbà sani máa gbà bí fifty thousand àní kò sí iye tẹ́ ẹ gbà àfikọ́ jẹ́ thamanan qalila owó díẹ̀ náà ni torí kò síbòsí lè pọ̀ tó lọ́tẹ̀ náà ni torí rẹ̀ lọ wá sẹ́kọ̀ ogun rẹ̀ nu kẹ́ lọ wá sẹ́kọ̀ bákan náà kò sí nínú pé ẹ gba alukur'an gbọ́ ẹ sì ń tẹ̀lé kó jẹ́ pé ńgbà tẹ́ bá lẹ́yìn sí alukur'an tẹ́ bá ti bá débi kan pé ah àǹfààní wà ń bì àǹfààní wà ń bì ńgbà tá a bá tafsir débi àfa wa fún anákẹ́lẹ́ kan pé kí n kò sínú pẹ́ gba alukur'an gbọ́ alukur'an dhalika alkitabu la rayba fihi hudan lilmuttaqin afinimanani fáwọn olùpáyọ̀ lọ ẹnikẹ́ni tí alukur'an tí ó bá ti wá mú láfinimana àjẹpẹ́ laysa minal muttaqina fi shay kò sí nínú àwọn olùpáyọ̀ lọ afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ́ńfẹ́ ni táni bá bọ̀ lọ́dà tó tọ́ lọ́n fáwọn ẹni tọ́lá mọ̀ dájú kò sí ìdájọ́ ọlọ́run ọba lọ́dájú ìdí rẹ̀ tó fi jẹ́ pé alukur'an afinimana ni ìwé òfin ni kò wá tọ́ ká wá sọ alukur'an di nkéré lórúkọ pọ̀ gba alukur'an gbọ́ tó yẹ láti sọ pé òun lákìdá tó dáa òun ní àkìdá tó dáa wọn á ní ẹ àwọn máa ń ké yàsín alágbèsè sókè ẹsẹ̀ kan láfi dúró wàláhi rọ ẹni tán ara yín jẹ wàláhi òpùrọ́ burúkú àwọn aláìní kan sí orí wọn sì dọ́ta sálùkùrán tọ́lọ́ sọ̀kalẹ̀ náà ni wọ́n ní alágbèsè òkè pé yasin ibi tó bá wà wọn làwọn lè yasin a'udhu billahi minash shaitani rajim. ṣé ń bẹ náà pé gbàtírọ̀ ọlọ́run ọba gbọ́nu ẹni ìdáwọ́ká ìdáwọ́wọ́ kò sínú pé ẹgbẹ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀ ń tẹ́ra ń jẹ́ wallahi torí ẹni jẹ́ pé láwọn àníjọ́ wà lórí kò fi kankan yàtọ̀ sósùkà torí pé ẹ ẹ ẹ kàńtọ́ lọ́wọ́ bá kà kún kún wọ́n ní ẹgbẹ́ ìgbà tó máa lọ́rùn a'udhu billah èwo nínú àtẹnà ẹlẹ́kún a'udhu billah ẹ máa fẹsẹ̀ ọlọ́wọ́ bá ṣeré ẹ máa fi ṣeré ẹ lè gba alukurani gbọ́ alukurani wo wà lẹ́yìn gbàgbọ́ báyẹn o torí délé asọ̀ra o àmọ́ wa hàn tà bí ẹni hẹ̀fọ́ àwọn hàn alukurani ẹ pé ẹ sóràtú káfọ́ ogójì ni ṣé wà lè hàn àbí rọ́ọ́. dẹ́kan toba tó bá jókòó tó bẹ̀rẹ̀ sí ní hàn gbogbo ẹ̀yìn rẹ ní ọ̀kan kó láìsí ọwọ́ àlọ́ ọ̀rọ̀ fọ́ọ̀tì àbẹ́yìn náà rí rọrùn ń lò sí jẹ́ pé irọ́ ń parọ́ ni ẹ lọ bẹ̀rù ọlọ́run yẹnna tí kò tá a bá sáyé tá alùkìyàmọ̀ ń bọ̀ ọ́ alùkìyàmọ̀ ń bọ̀ kò sínú alukurani bọ̀ alukurani ló ń sọ pé kíní kíní kíní ẹ sì máa gba alukurani gbọ́ alukurani náà ó sọ fún wa pé nǹkan yóò da ẹ sì ṣe wala taqrabu zina ẹ lè má ṣe zina ẹ sì ní ẹ ṣe bá Ọlọ́run ti sọ pé ẹ nínú àdìsí tí ìbá ṣe pé ń ṣe lọ́n bàbá nàbí sọlá ṣe ìbá ṣe pé ń ṣe lọ́n ẹ sì ń tọrọ àforíjìn Ọlọ́run bọ̀ bá pa irun kó má wọn míì wá tí wọ́n máa ṣẹ̀ fún ọmọ tọrọ àforíjìn lọ́wọ́ túmọ̀ sí kẹ́ ẹ̀ máa máa tẹ òfin rẹ̀ lójúmọ́lẹ̀ náà ni lọ́lọ́run ṣe sọ pé atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al afala ta'qilun. èsì lẹ́yìn ọmọ fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì gbàgbé orí ara yín ẹ̀yin náà lẹ́sìn katira yìí sí wọn létí orí agbọ́ta wọn ní làákà yìí láṣẹ kan làákà yìí láṣẹ kan làákà yìí wọn náà máa gbé wọn sórí scale gbogbo àtẹ̀ǹpẹ̀ láàfáàfáàfáàfáà ẹ wò rí pé àwọn lọ̀pọ̀lọpọ̀ àwọn lásìwájú nù kásẹ̀ lọ́ọ̀ obìnrin kan wá bẹ̀rù wọn wá bẹ̀rù ọ̀rọ̀ ó sì kì mọ́lẹ̀. ó ládùn àwọn ìyá mi tó ń ṣàdúrà láàárọ̀ yìí a'udhu billahi minash shaitani rajim. àwọn onígbàgbọ́ lọ sóríta ẹ̀sìn ká alukurani àwọn ni wọ́n bá jẹ èkuru àbíkí náà ń pè é kí náà ń ọ̀lẹ́ balẹ̀ ẹ̀sìn kan kọ́ọ̀rù gbogbo àwọn ayé àtọ́sọ ń pa jìnnà sí shirk jìnnà sí shirk ń bẹ̀rẹ̀ fi sí. ẹ sì lẹ gba alukurani gbọ́ kò sì sínú tó gba alukurani gbọ́ kọ́ ọ̀nà wà ká kọ́ ọ̀nà wà ké ìkàkùkà lọ́kàn ká kò sínú àkídàtu sahiha wọn kàn gbọ́ tó sọ allahu akbar ó sì bẹ̀rẹ̀ sí ní kún allahu akbar ṣe alukurani kan wà tó yẹ pé kíkún oyin ni wọn máa ní kékeré ẹni bọ̀dì tó bá sì sọ̀rọ̀ yóò ní ọkà bù toró lóògùn kan ẹgbọ́n nǹkan mẹ́ ẹni tó gba alukurani gbọ́ nù fa kan ó ní ajẹ́bi ìdán ni ìdán gan ló náà <laughs> kan ajẹ́bi ìdán ni kí wọ́n lọ náà alókùn ìdán ni ó sí àti tí wàá pẹ́ àgbà alukurani gbọ́ lódodo à ń sì ń lò lódodo wàláhì lọ́síwájú ti bá wa láwùjọ wa kọjá sísọ. kò sínú pa àgbà alukurani gbọ́ jẹ́mọ́ káka dè má ara mọ́tò wa wọ́n sì sokùn mọ́ wọ́n sokùn mọ́ àbí ibi tí wọ́n ti sokùn sí lára awọ rẹ̀ wọ́n sì sokọ̀ bí gíláàsì mọ́tò. sẹ́yìn màtúmọ̀ eléyìí kò yàtọ̀ sóńdè óńdè gan-an ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé láyé ìsìn ìgbà tí yóò di pé wọ́n ń gbàdí sí pé man allaqa tamimatan fala atamma Allahu lahu man allaqa tamimatan wukila ilayha pé gbogbo ẹnikẹ́ni tó bá so nǹkan kan rọ̀ ọlọ́wọ́n bò ní gbọ́ bùkátà rẹ̀ fún ọlọ́wọ́n bò dáadáa nǹkan yẹn wọ́n ti rí pé tọ̀ kálukú ẹ̀yin tẹ́ ń ka kí ó yẹ ẹ ti máa wò kí ni wọ́n so kọ́ kò burú alukur'ani ni ẹ fi kọ́ òun náà kò sí yàtọ̀ láàrin rẹ̀ ó so kọ́ náà nítorí pé ìsọ́nù tí wọ́n fẹ́ sọ pé alukur'ani ó bẹ́ẹ̀ ni alukur'an nìkan ni ó sọ ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀ ni kí ló dé nígbà tí ìwọ tó fẹ́ sùn nǹkan kọ́ yàrá rẹ ọlọ́gba alukur'an gbọ́nu ọwọ́ ayatul kursi wọ́n gbé sí pálọ̀ kul huwa allahu ahad kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n dára sí wọ́n gbé pálọ̀ ẹ̀ wá ní ẹ yọ alukur'an wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ̀ ṣàdédé fi kọ́ àfi nítorí kó lè bá jẹ́ kínni ìsọ so kò sí yàtọ̀ àti ẹni tó ta tiẹ̀ ń kókó àtẹ̀yìn tẹ̀ sí ti yín lẹ̀ kílómítà fi tàbátì àdáké fi kọ́ inú dínà inda Allahi islam kílómítà fi kọ́ wàmú yẹn tẹ̀lé ìwé ìsìlámù dínà falan yuqbala min wa huwa fil akhirati min al-khasirin al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan kí ló dé tẹ̀ fi kọ́ ẹ wá wà selective ẹni tó ní í ṣe pẹ̀lú ìsọ ìsọ ìsọ àwọn rasulu bima unzila títí dé parí ọwọ́ àgbè palọ̀ ẹlòmíì gbogbo yàsín ó gbé palọ̀ kí ló dé tó fi jẹ́ pé lẹ́yìn lẹ́ select kò sínú pé àgbàlùkùránì gbọ́ jẹ́ mọ́ kò sì sínú pé àgbàlùkùránì gbọ́ kọjá pé alukurani yẹn iná ni ẹ lọ gún ẹgún mọ́sẹ̀ pépà alukuran ó sì gún mọ́sẹ̀ Allahu akbar tẹ́lẹ̀ ní káfíìn ló ṣe irú ẹ̀ kò ní yà wá lẹ́nu torí kílẹ̀ tó ń fẹ́ kí káfíìn ò ṣe kílẹ̀ tó ń fẹ́ kó òun ṣe bí ká gbọ́ pé ó mú ewé ìwé alukurani ó fi nù gbẹ́ndì ó tọ̀ sí alukurani káfíìn nù kílẹ̀ tó ń fẹ́ kó ṣe káfíìn ló ń sọ á àmọ́ mùsùlùmí ni wọ́n ń serú ní serú eléyìí bí mùsùlùmí ti ń wẹ̀ sí alukurani wọ́n jẹ́ alukurani sí balùwẹ̀ wọ́n máa wẹ̀ lé lórí pé kówó òun lè máa pọ̀ ọwọ́ akú ọwọ́ afọwọ́fọ yìí lẹ̀ ilẹ̀ wa kọ̀ nígbà tí wọ́n sin ilẹ̀ kọ̀ sétí wọ́n bá fẹ́ wọ́n máa fàmì hàn yín lẹ́ẹ̀kan láàrin wọ́n gbé sísáré báyìí omi tú jáde ni wọ́n tún gbẹ́lẹ̀ ní omi tútù jáde so gbà tó yá àwọn èèyàn á ní wàláì bọ́ fẹ́ bọ́kọ̀ àwọn kì máa ilẹ̀ yìí náà wọ́n á ní ọ̀yá ẹ̀ wá dì mú wọ́n á lọ gbé òkúta gbé gbogbo ẹ̀ wọ́n gbé léwèrè lórí wọ́n fi wá dá pẹ̀bù ẹ̀yìn rẹ̀ wọ́n á tírèsì lọ sílé rẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ gan rí bẹ́ẹ̀ náà ti bá pé ibi títí máa wẹ̀ nù fúláàtì rẹ̀ alukurani lọ jalè tí máa wẹ̀ lé lórí ó lówó gidigidi sí ni nílùú kan nàìjíríà yìí náà sílẹ̀ ń bẹ́ẹ̀ nu kọ́ gba alukurani gbọ́ kò sínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù àwọn èèyàn tán pèrè àwọn mùsùlùmí wọn ò gba alukurani gbọ́ wàláyé kí ni kurani ní ká ṣe kí làwọn ṣe ọ̀nà wo lọ́lọ́ ní ká tọ̀ ibo làwọn tọ̀ gbogbo ntọ́nà ní ká sínú àkùránì ìsìn lọ́kàn dàbí àlọ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pé kìí sàlọ́ lọ́n bá wí àwọn kan àwọn kan àwọn kan ní níjẹ́ wàá lè tí ọba wa wí tí ọba wa wí nígbà tó bá pé àwọn kan àwọn kan àwọn kan náà kàn bá wí kò bá wa wí torí de eléyìí báyìí tá a bá gbàgbọ́ lódodo tá a sì láti sọ́kàn tó dáa nípa rẹ̀ àmọ́ ìpè àgbọ́dọ̀ sọ sí papọ̀ àmọ́ ká ní gbogbo gbà àríwá ààyè lọ́lọ́sọ alukur'ani kalẹ̀ fún kìí sàwọn òkú o kìí sàwọn òkú òkú kí ló fẹ́ fẹ́ alukur'ani ṣe má àwọn ètò ti fi ṣiṣẹ́ kó tó kú náà ni ó wúlò fún ṣùgbọ́n lẹ́yìn tó ti kú ó ti parí kò sínú pa àgbà alukur'ani gbọ́ káwá sọ́ọ́ dìwé òkú tẹ́ pé tẹ́ bá ti rí tí wọ́n jáde tẹ́ gbá Al-Qur'an lọ wọ́n lọ́ọ́ kà fókù nù. eléyìí gbèsè nítorí rẹ̀ lọ́lọ́run ṣe sọ Al-Qur'an kalẹ̀ bẹ́ẹ̀ má sì ti tọ́wọ́ ara rẹ̀ tó ti ṣàpèjúwe pé ilé ebú ni ó jẹ́ lé òun bẹ́ẹ̀ ka ẹgbẹ̀rún àkùránì fún lẹ́yìn ikú kò lè ṣe láǹfààní ẹni tí ò gbélé ayé ṣe tọ́lọ̀ èyí wá ń kẹ́ àkùránì fún lẹ́yìn ikú torí owó tẹ fẹ́ gbà kò lè sí láǹfààní kankan eléyìí ò sínú pa àgbàlùkùránì gbọ́ kò sì sínú pa àgbàlùkùránì gbọ́ nígbà tá àwọ̀ ṣẹlẹ̀ láàrin wa mọ̀ á ní ọlọ́sọ̀rọ̀ oníwúlò ọ̀rọ̀ ọlọ́sọ̀rọ̀ agbára lẹ́yìn. à ọ̀rọ̀ kí wọ́n ní ah, sọ́rọ̀ àṣetánì sọ ni kò sínú pa ọgbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọkàn wọn máa balẹ̀ ni pé ah káfà àlùkùránì yanjú ẹ̀ káfi súnà ànábì sallallahu alaihi wasallam káfi yanjú ẹ̀ tó eléyìí báyìí ọjà bẹsẹ jẹ kò sí sínú pa àgbà alukurani gbọ́ ká máa yí padà ọ̀tọ̀ ni tọ́lọ̀ sọ ọ̀tọ̀ ni tẹ́yẹ pé wí. bí ẹni tó fẹ́ da orí ọmọ ọlọ́mọ rú gbogbo ń wáyà o wọn fa mẹ́kẹ̀lí lọ́mọ ọlọ́mọ lórí. Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. وأن لا تأخذه سنة ولا نوم لها لا تأخذه سنة ولا نوم لها لا ت... أه كسنة قوة القرآن أما يقوم ترون سما أو يوم الله ما ويري كسنة قوة القرآن torí di eléyìí ká gba àwọn tí ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ gbọ́ ọ̀ràn yẹn ni o kì í nàmbà túláàsì ṣùgbọ́n a ti sọ pé kìí ṣe bí kọ́ wa lọ gbé bíbélì wa mọ́ṣáláṣí pé kíni bíbélì mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ lónìí pé kíni kò sí ní ta fẹ́ fi ṣe lọ́ọ́ fi bá wọn sọ̀rọ̀ sọ́ọ̀sì kọ́ ọ sọ fún wọn bí wọ́n ṣe takò bí wọn ò ṣe tẹ̀lé kò sí ní fẹ́ fi ṣe tọ́ ọ bá gbé wọn mọ́ṣáláṣí ọ̀kan àbùkù torí ẹ̀ àwọn sallallahu alaihi wasallam lójú rẹ̀ ṣe pọ́n níjọ́ abala abala kan lọ́nà Taurata báwo lẹ ṣe fẹ́ fi nǹkan olówó iyebíye lẹ fẹ́ pátì lẹ fẹ́ fi gbà pààrọ̀ pẹ̀lú nǹkan méjì ọ̀dà mọ̀ nǹkan èyí tí ìpín ìtì lọ ẹ fẹ́ wá fa àkùránì lẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹnìkan onítìrà kan èmi ọmọ bó ṣe ẹ̀ sí pèlédè lárúbáwá máa ó súnmọ́ kó sọ pé al-Maw'izatul Kubra àbí kìnnìkan ẹ jọ kí lẹ́ẹ̀rí sítìrà al-Maw'izatul Kubra mo ní kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́mọ̀ Maw'izatul Kubra ó ní à ọba tún pa fóònù so mo rò kó awo tíra ẹ wá ní azabura ni mo ní ẹ ẹni Maw'izatul Kubra ìgbé tó rà bàbá àwọn kàfá àwọn yẹn mẹsàlásì ẹ bá tún dáwọ ma kò sí Maw'izatul Kubra tó ju Al-Qur'ani lọ ó ní ẹ máa kàfá àwọn yẹn wọn wá wá tí wọn fi ròyìn rẹ wò rí wọn là àfọwọ́nsàbúra ṣe àfọwọ́nsàbúra ṣe orúkọ orúkọ o kúrú kọrí ìwọ ọjà fún kúránì mà wọ́n ajá fún zàbúrà sontori di eléyìí báyìí alukuraani ni ká mójútó alukuraani ni ká gbámúra ẹnìkan ṣe comparative religion ntọ́ da ayé ṣe nítorí pé látàrí eléyẹn á ṣe àlàyé fáwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí ibi tó kù díẹ̀ káàtó fún wa tó mú ọmọ ti di mùsùlùmí káwọn náà lè bá di mùsùlùmí àmọ́kè wá sàrà lọ́lọ́ gbé bíbélì wá fún àbí májẹ̀mú láéláé ọmọ wa kà sí wa létí mọ́ṣáláṣí pé kí ni kí la fẹ́ fi ṣe torí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ mú kó fi kó kí iyèméjì ọwọ́ máa kà àwọn mùsùlùmí nù alukur'an lẹ́ẹ̀ma kà fáwọn mùsùlùmí ẹni tó bá ní nǹkan kan bá oní bíbélì sọkọlọ bá wọn ẹni tó ní nǹkan kan bá oní májẹ̀mú láéláé sọkọlọ bá wọn àmọ́ almuslimun kò sí níta fẹ́ bìsí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta kí la fẹ́ bìsí. so eléyìí kò sì sínú pẹ́ gba alukurani gbọ́ ẹ wá lọ bàbá kèfèrí kan kú ẹ wá lọ kí alukurani fún bàbá mùsùlùmí kú gan ta ló ní ká ẹ ké fún ká tó pé bàbá kèfèrí kò sì sínú pẹ́ gba alukurani gbọ́ kẹ wá jókòó létí ọ̀nà ètò ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá wọ́n máa tẹ́ àlùkò rárá yọ sí so that ẹni tí wọ́n tún kọjá agọ̀rọ̀gọ̀lọ̀ agọ̀rọ̀gọ̀lọ̀ agọ̀rọ̀gọ̀lọ̀ sẹ́wọ̀n kí lóyún kí ló kọ́ rẹ̀ fáin bàrà kò sínú pẹ̀lú àlùkò rárá kò kí sí tọ́lọ̀ wọn bá ti torí rẹ̀ sọ àlùkò rárá kò sì sínú pẹ̀lú àlùkò rárá gbọ́ ẹ̀ ń tẹ̀lé kó wá jẹ́ pé ládùúgbò tiyín kásẹ̀tì alukurani lẹ́gbẹ̀ẹ́sì ariwo wọn máa sọ from all corner ẹ wá yín òkè pé gbogbo àwọn kèfèrí ọgbà kò sínú pé gba alukurani gbọ́ torí pé tí wọ́n ń ṣe wọ́n yí àwọn èèyàn lẹ́nu ni lábẹ́ òfin ọlọ́run wọ́n yọ wọ́n lẹ́nu ni síbẹ̀ ìmọ̀ pé tí wọ́n ń kí alukurani ọlọ́run ní ká dákẹ́ ká sì tẹ́tí ká lè bàjẹ́ ni tọ́lọ́run ṣé ní ìsìngbà tí wọ́n ti wá gbé sí o ti wá garanti pé ẹnìkan ò ní sọ̀rọ̀ mọ́ sọmọ pé wọ́n ló mú kí kálukú kọjá pé bóyá tẹ̀sẹ̀ bá wà mẹ́ ìwọ ló forí fa torí ẹ eléyìí ló sínú pọ́n kún alukurani lé oṣù gbàgbọ́ ẹ sì rí kókó alukurani ti ṣe léyìn ìbò nìyẹn wọ́n wà sí alukurani sọ irọ́ lásán ẹlòmíràn wọn gan òpin dání tí ọmọ ló kọ pé ó yẹ kí gbogbo aráyé gbọ́ Al-Kùránì kálíbárì kò lè sọ̀kalẹ̀ ẹ̀lù ẹ̀ gbọ́ nǹkan mẹ́wọ́. torí di eléyìí báyìí Al-Kùránì ó nìyẹn o ó sínú pé ẹgbẹ́ Al-Kùránì gbọ́ pé ẹ wá lọ ya fọ́tò ànábì sí péjì alákọ̀ọ́kọ́ sẹ́mi kó àwọn kan dá o eégún wọn déyàn lójijì ni wọ́n dá o nílùú kan eégún wọn di èèyàn lójijì ni wọ́n palẹ̀ ọ̀rọ̀ kíá kúrò lókè pẹ̀lú torí islam yẹn ṣeré gẹ́gẹ́ bí wọ́n sì lè máa lérò torí ẹ̀ alukur'an kò sínú pa ọgbà gbọ́ kọjá yìí pé òun gbé sí àyè tí ọ̀dà òun gbéwèé mi lè lórí ọ̀ máa rẹ̀ ọ̀ pa òfin rẹ̀ mọ́ àdùn síbi a tẹ̀síwájú lẹ́yìn ìgbà tá a bá parí as-salah subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك